èrò máa wá èrò máa bọ̀ èrò máa wá èrò máa bọ̀ èmi àjọkẹ́ lágogo kérò máa wá. Yes, picture rẹ o TV tó gbajúgbajà láwùjọ mo ní èmi àjọkẹ́ ọmọ yorùbá dada wọn ní èrà tí ó nínú rárá o gbogbo ẹ̀yin olólùfẹ́ tiwa ẹ máa bọ̀ wá sólú iléeṣẹ́ ńláńlá wa ẹsẹ̀ picture rẹ̀ o tv tó gbajúgbajà láwùjọ ní iléeṣẹ́ tó gbáfẹ́ ìjórìn lẹ́yìn kọ́ ni àbí tíátà ń lẹ́yìn ṣe ni o ṣé olórin ewì nìyín ni àbó olórin kìrìsìtẹ́nì níwọ̀nba àbó olórin mùsùlùmí kẹ́ mọ́ ń bọ̀ wá a ó sì gbé yín jáde ni kò ní sí ìyọnu ìbànújẹ́ nìkan yín ẹ ní fòsì ló gbà èèyàn ní bá wa ṣe kó wá kàdánwò níbẹ̀ ó jàre iléeṣẹ́ ńláńlá owó ńláńlá yìí ni wọ́n fi wá wá rí mo ní mo kí gbogbo èèyàn tó ń gbá mi lóde ẹ má bá mi gbólóhùn iléeṣẹ́ tiwa ọ̀jàre ẹsẹ̀ picture tv mo ní kò kí n jáwọ́ bẹ́ẹ̀ ni ẹ ó sì mọ wo gbogbo ohun tẹ́ bá fẹ́ nírọ̀rùn ṣé fẹ́ wo fídíò olórin ni àbẹ́ fẹ́ wo tíátà àbẹ́ fẹ́ gbòrin ewì níwọ̀nba sórin lẹ́yìn kọ ẹ máa bọ̀ wá sílé iṣẹ́ picture rẹ o. TV channel bó ni YouTube náà wà àtọ́sí ìtúngbàfẹ́ o kí ló dé tẹ̀yìn ò wá kú ní wá ìbànújẹ́ oníkan gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀ ní fòsì lògbà èmi àjọkẹ́ ọmọ Yorùbá àtàtà wọn ò ní èrà tí lọ́mọ nínú rárá ẹsẹ̀ picture rẹ̀ o iléeṣẹ́ móhùnmáwòrán tó gbajúgbajà láwùjọ ni wọn kú ní yéwí àwọn ni bàbá àwọn ni bàbá àwọn làgbà adìyẹ funfun làgbà adìyẹ àwọn làgbà o ẹ̀yin èèyàn mi orúkọ mi ni àjọkẹ́ ọmọ yorùbá àtàtà eh, orí tv wa eh, ACTV pictures ẹ lọ bá wa click lórí ẹ lórí youtube channel wọn ẹ lọ sórí ẹkẹ kílíkì lórí ẹkẹ ẹ bá wa endorse ẹ ẹ jọ̀ọ́ torí tọ́lọ́ ẹ má ṣaláì wa o kò kí ń jáwọ́ o kò dẹ̀ kí ń ṣe kankan gbogbo nǹkan tẹ́ bá fẹ́ pátápátá òun lẹ máa bá lórí ẹ̀ ẹ̀ bóyá orin ni bóyá fídíò shoot ni ẹ máa bá everything ní orí ẹ̀ṣẹ̀ ti gbọ́ èmi àjọkẹ́ ọmọ yorùbá tàtà mo endorse wọn hmm, asset picture àwọn ni bàbá